Hmm. ẹ jẹ́ àwa padà sí gbogbo àwọn eléyìí sìn á sì mọ padà wá bá pẹ̀lú ògo Ọlọ́run ló fi jẹ́ pé gbogbo ohun tá à ń kọ́ láti bẹ̀rẹ̀ yẹn á sì mọ padà síbẹ̀ á sì mọ padà síbẹ̀ ẹ dẹ̀ nǹkan lọ síbi àlámà fíìlù má dín yẹn náà wá bọ́ síbi ọ̀rọ̀ ọ̀bùn náà àlámà alákọ̀ọ́kọ́ ni kí ni o fatia gẹ́gẹ́ bá ṣe ń sọ lọ òun gẹ́gẹ́ ni àlámà ìpìlẹ̀ táwùtà ní sísákí náà ó ní àlámọ̀ ìtumọ̀ ẹni pé àmì fíìlù máa bí anything tẹ bá ti rí tó bá ti gba táwò ní sísákí náà ẹ má wulẹ̀ dààmú Dina فعل ماضي قالت جلست أكلت bardot ضاعت تقفت gbogbo àwọn yẹn fìlú wọn ni là á pè ẹlẹ́ẹ̀kẹta nú àmì oníkíni o òní dọ̀míìrò eré eléyìí sìn tàdùmọ̀tú tàfàtìata tàkẹsàn tí mẹ́tẹ̀ẹ̀ta yìí sìn ìdájọ́ tiẹ̀ yàtọ̀ sí kíní o òun yàtọ̀ sí kíní o ó sí táwù tàní sísá kínà eléyìí sì odidi jẹ́ lòun lọ́tọ̀ odidi nǹkan kan lòun odidi pátíkù kan lòun lọ́tọ̀ gẹ́gẹ́ bá a ṣe rí fíìlì tá a rí sì mí so eléyìí náà tó jẹ́ dọ̀mí ìrù náà òun náà wà nípò kan bẹ́ẹ̀ ni ó wà lè wà nípò mọ̀ fún olùbí ó sì lè jẹ́ òun ní ó jẹ́ pò fáìlì òun gangan ní ó jẹun tó ṣiṣẹ́ tá pàtí ata òní òní kí ni òní alimokhotob ọkùnrin tá a kọjú sí tá bá sọ̀rọ̀ tá a kẹsàn-án tí òun lóbìnrin tá à ń bá sọ̀rọ̀ lóbìnrin táàdùmọ̀ tù ó ní mutakalim ẹni tó ń sọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí odidi ó lè wá nu tẹ́tì wa pé táfàtì ata ìsíkọ̀tò wọn wà fún election méjì àmú kan bẹ̀ tó yé báyẹn so irú eléyìí sìn tó ń tá a bá ti rí ẹni ọ̀rọ̀ tá a bá ti rí lè la rẹ̀ kúlítù kúlítà kúlítì tó yẹ nígbà tí ọlọ́run sọ fún yín sá ìṣe wọn ló sọ pé káwọn èèyàn máa mú wà tí yẹ lọ́lọ́run ó ní ń kólítù ẹgbẹ́ mi mo bá sọ. ẹ wo sọ́ọ̀tù náà pé ànábì Nuhu tó sọ pé fàkúlítù tẹ́kì irú ọba kò fàkúlítù tá a ṣe rí tà yẹn bẹ́ẹ̀ a ti mọ̀ pé kí ni o kúlítù ọ̀ fi ìlú yẹn o fi ìlú náà gèrè. ẹ ti wá sọ fúnra pé tẹ́lẹ̀ yìí bá ti wọlé aṣọ yẹn ní láti lẹ́sìn wa ìyẹn ló fẹ́ pa kaṣọ tá a ti dó ń bẹ̀ kẹ́rùkù náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìbá ti wọlé ah. àwọn là ń pè ní kíni àwọn abìnú òun là ń pè ní dọ̀míìrò rọ́fìrì àwọn pronoun tí ó máa dúnpò ẹni tó máa dúnpò ẹni tó ṣiṣẹ́ ẹni tó bá ti wọlé o tí ìlú máa dín yẹn á wà lórí sùkúù gbà náà táwọn eléyìí bá ti wọlé tọ fíìlì mọ́dí ó di kíni yóò di mọ̀bù níyù ẹgbẹ́ yàrá alifati yóò di mọ̀bù níyù àlà sùnkùn àlà sùnkùn náà níyù àlà alifati àwọn aṣọ fún wa pé tí ìdájọ́ kan bá ti yí padà nù náà is a must kó explain kí lóye tó fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ǹkúgbà táwọn ẹbí nu ni wàkúlìtì táwọn sọ pé òsàlù bẹ́ẹ̀ lọ sọ pé tá a bá ti rí táwù yìí táwù fati tó yóò jẹ́ fíìlì mọ́dí ẹ sọ pé fún wa fi ẹ sọ fún wa pé fìlì máa dì máa gba fatia ni kúlí kúlí ń kọ kúlí ṣé amúrù ni a lè kì í ṣe amúrù a sọ pé kúlí fìlì máa dì mabniyu ala sukun amọ́pa lórí sukun lítì sọ́ọ̀lì yìí torí kò ti so pọ̀ mọ́ o tọ̀míìrù rọ́fìl mutaharrik àbíká sọ pé lítì sọ́ọ̀lì yìí ta ubi ta ilfa'il torí pé táwọn ẹni tó ṣiṣẹ́ ti so pọ̀ mọ́ mi prepare bọ́ọ̀dù wa ni àbá tún lo bọ́ọ̀dù mélòó gbogbo àwọn onímọ̀ ẹja kò sí táàmì yìí mọ̀nà ó dàmí mélòó fẹ́ sí o ó di kí ni o àmì mẹ́ta mẹ́ta nìyẹn o. ẹ mẹ́ta lélẹ̀ ìyẹn dá dúró náà. mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ ọkàn nìyẹn. ok ok ìyẹn jẹ́ ọkàn. Hm, fíìlì mádìí bákan náà wọ́n tún máa ń ṣe kí ni o wọ́n máa ń mọ́pa lórí wọ́n máa ń mọ̀ọ́kà lórí dómọ̀ tí kí ni o tí wàá wò jàmọ́ àbá ti so pọ̀ mọ́ wọ́n sọ pé kọ́ọ̀lù kọ́ọ̀lù kọ́ọ̀lù yẹn irú fíìlì wo ni. kọ́ọ̀lù. fíìlù máa di. fíìlù máa di torí pé kí ni o a ní mọ̀bùníyù alàdọ́mí mọ̀bùníyù alàdọ́mí لاتصاله بواو الجماعة وواو الجماعة جميع مبني على كني وانتو بá wà ńbẹ̀ yóò jẹ́ kíni o ní wà ńkọ́ fáìlì ẹja fi gbogbo àwọn ẹyẹ lẹ́nà àti mọ̀ kíni o àti mọ̀ pé fìlì náà di ìpìlẹ̀ nìkan mọ́ pa lórí fatia àmọ́ tó bá ti di pé wọ́n mọ́ pa lórí ó ti ṣe kíni ó ti gbà kán nu táwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí nìyẹn ìní táwọn fáìlì táwọn mọ́ pa lórí dómọ̀ ó ti gba kíni o ó ti gba ó ti gba eh, wáwù jẹmọ àti ó ti wọlé tọ nìyẹn péye so wọ́n sì mọ mọpa lórí kíni o wọ́n mọ mọpa lórí ah, ah, lórí sukun náà bákan náà tí nùnù nísùwà nùnù ẹ̀ pa sọ̀rọ̀ nùnù nísùwà náà nínú níṣùwà ní kíni o a sọ pé kàtàbùnà nígbà tó ń sọ musa tó Yusuf ọlọ́run ní kíni o falama rọ̀háìnàhù akbarinahu wakọ̀tọ̀ àna àìdíyàwó náà nínú níṣùwà yẹn tó mọ̀ jẹ́ plural fáwọn obìnrin pé so galasina a máa mọ fi ìlú mọ́ dípamọ́ sòkun nígbà tí kíni o tí nínú níṣùwà náà bá ti wọlé tọ̀ so wáwùl jama'a nínú níṣùwà gbogbo eléyìí a ṣe kí ni o a padà débẹ̀ inshallah. ṣé ká mọ̀ lè ṣe síwájú. bẹ́ẹ̀ ni. ṣé o gba náà fara mọ́ bẹ́ẹ̀. ṣé àti kọ́ gba àwọn kan tó wà níbi àti kọ́lẹ̀ kí n parẹ́ ká ká bẹ̀ sí máa explain. gbogbo ọ̀lẹ́ fara mọ́ ọ̀stáàzì mo jẹ́rìí. ó hmm. ah, ti parí o ẹ ṣáàjọ ètò bá send record àwọn oní slow writer yìí. mo ti ọdún mo ti ok. Olúbi tá à lọ ni. Kò sí o. Ibi tẹ́yìn náà tẹ bá wà ládùúgbò yín, ẹ bá fún àwọn tó sọ àbó ó bá ń ṣe analysis rọ́ọ̀bù mọ̀ pé a Àwọn kúrẹ́ ẹ̀ka tó. oògùn burúkú yẹn, òun ń dóògùn mọ̀. Ẹ fún ní rọ́ọ̀bù jára ṣàṣẹ ibù, yóò mọ làágùn náà yẹ eh. Ẹ ẹ ṣọ́ọ̀tún. jọ mo fẹ́ wọ́ ṣé mọ̀sítàtì rò ní mọ̀sítàtì mustatir. Amiru mustatir. Mustatir. Naam. Ẹ̀rí pé náà wù sí àtàrí àjànàkú ni. Hmm, kì í ṣe rúrú àwa báyìí. <laughs> Àpárá náà lọ. Hmm, eh, lọ́pọ̀lọpọ̀ gbàgbá rèé àwọn obìnrin tó bá mọ náà wọn mọ bẹrí fún ẹ lónìí obìnrin bá mọ so torí dáhùn náà ti ẹ lè ẹ lè. náà ó yá. ẹ já ẹ wá tó já ní ìmọ̀dé náà láti wà níbẹ̀ sí ẹ kó ṣàlàyé gbogbo kó sínú ẹ̀jẹ̀ wá tó àlàyé ṣe ń bì taksimu lifẹ́ẹ́lì bíntì báàrì zamani so sísá wa tọ́lá àwọn àwọn míì sí last class àmọ́ kíláàsì kankan eléyìí sìn yóò ṣe iṣẹ́ tó pọ̀ nínú tó ti gbọ́ tẹ̀síìmù fìlì tẹ̀síìmù kí ni fìlì ni ó gbà o àlìfìlì kẹsọ̀rọ̀ fìrìntì bá kí ni rọ̀ yóò gbà kẹsọ̀rọ̀ torí bá alfujari bari zamanihi mudọ́fà mudọ́fà ilé zamanihi tó agbọ́dọ̀ máa nóòtì yẹn náà pínpín استاذ السلام عليكم استاذ تقسيم الفعل يا شباب مضاف ومضاف اليه بẹ́ẹ̀ni جزاك الله خيرا باعتبار زمنه اعتبار زمنه náà مضاف ومضاف اليه náà naam pínpín fìlì pẹ̀lú ká wòye sí àsìkò tí iṣẹ́ yẹn ṣẹlẹ̀ ẹgbẹ́ tá a bá sọ pé àlìfẹ́rìn gẹ́gẹ́ bá ṣe define síwájú òun náà kò dúró amelin ṣíṣẹlẹ̀ iṣẹ́ kan zamani minel azmina lásìkò kan náà àsìkò mẹ́tẹ̀ẹ̀ta àsìkò mẹ́ta náà la ní ìyára pé pé à ń ṣe lọ́wọ́ àbí kó ṣe pé a ti ṣe kọjá àbí kó ṣe pé a padà ṣe. so ó wá ní kí ni o a fẹ́ pín fìlì pẹ̀lú káwòye sásìkò ẹ̀ àsìkò aláwọ̀ kan wá ní kí ni o àlìfín lò lè máa di àsìkò tó ti kọjá lọ. sọ́nà mẹ́ta báyẹn sì á ní kí ni o á ní àlìfín lò lè máa di á sì ní fìlì èyí tó tẹ̀lé á lè tó tẹ̀lé àwọn tẹ̀lé wa bọ̀ al-amthilatu ta ló lè sọ fún wa ṣé mufrod ni àbí jamu'u. al-amthilatu. jamu jamu'u. jamu'u kí ni mufrod ẹ. Eh, masala. misalun. misal. àbí al-misal. Eh, misal. misal. Eh, ó ní àwọn àpèjúwe ẹ máa wà àpèjúwe wa ó bẹ̀rẹ̀ pé ẹ máa wò ó sìn járọ̀ kẹlìbù járọ̀ kẹlìbù kí ni túmọ̀ ẹ̀ ajá sáré. sáré. ẹ ẹ pé kì í ṣe pé ajá ń sáré àwọn onítẹ́tẹ́ kìíní kan ń jóná àbí báwọn náà ṣe ń pè é. kìíní kan ń jóná ni. so àmẹ́lẹ̀ ń sìn ó ní járọ̀ ajá sáré ajá yẹn ṣóṣẹ̀ ń sáré ní àbójú sáré. ó ń sáré ní recent. rárá o ti kọjá. ajá sáré ó ti kọjá. ó ti kọjá o ẹlẹ́ẹ̀kejì wákọ̀fà rọ́jùlù ọkùnrin náà ṣe kí ni o dúró. ó dúró. dọ́ àlìkìtààbù ìwé náà sọnù tó bá ní dọ́ à ó sọnù. dápọ̀tì sáà àtù agólù. agólù. já àtìlì bíntù ọmọbìnrin náà ṣe kí ni ó dé. báàbọ̀ tí ń jàjà àjà. wà á tún ọ̀rọ̀ ìdí wọn wádìí ẹyẹ yìí láti gbogbo àwọn kìíní à ń sọ pé à ń rìpọ́ọ̀tù rẹ́ẹ̀p tó ti lọ ni. ẹ wá jẹ́ àmọ́ wo alibahasu aka rìsáàchì àwà bọ́ síbi kìíní mi. ó ní ta amalil kalimati li ula ó ní wòye sí àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ wòye sí àwọn kìíní àwọn gbólóhùn alákọ̀ọ́kọ́ minel fil amfila ti sàbíkọ̀tì ẹ̀wọ̀n kan sìn kí ni o láti wá mọ̀ ní ọ̀tún níbi àwọn example tó ti kọjá lọ tẹ̀jídíhá ó mọ̀ rí ní kíni o àfọ̀hánlá gbogbo ẹ̀ fi ìlú ni tó bá dé wa lójú ó ní ká lọ sí kíni ká lọ wò láti ìbẹ̀rẹ̀ example yẹn lè á lè kó lè lè hà torí pé kọ̀ọ̀kan nu wọn kíni o miniha ó ń lọ sọ́dọ̀ kelmet torí pé abo ni pápá akọni yóò ní minihu torí pé kọ̀ọ̀kan nu àwọn àwọn kelmet yẹn o yẹ̀dúlù ó ń dá lórí àlá ó ń dá lórí àlá husuli amalin ṣíṣẹlẹ̀ ẹṣẹ́ kan fi zamanin khasin lásìkò tá a ṣàlẹ́ṣà iṣẹ́ yẹn ṣẹlẹ̀ lásìkò tá a ṣàlẹ́ṣà irú àsìkò wo ni ó ní wà ìdá tadabbarita tó o bá wá wòye sí hadha zamana àsìkò tá a sọ yìí o fi kulli níbi gbogbo àwọn ìsáàbù mú wá síwájú tá a kà yẹn o wàjáde tàhú ó rí ní pé zamanan àsìkò kan ni madiyan tó ti kọjá lọ kẹlimọtù jarọ ó wà fẹ́ múlẹ̀ kọ̀ọ̀kan ẹ wo gbólóhùn jarọ tá a sọ pé jarọ kẹlẹbù lílì mísàlì àwálì níbi kí ni ẹ̀sánpọ̀ alákọ̀ọ́kọ́ kí ló fà á sọ pé fílì mísàlì àwálì. fáfù yẹn àáfù ìjà rẹ. alimísàlì المثال موصوف مجرور هون اسم مجرور بفي وهو موصوف الاولي صفه شويه باين ها oni tó bá wo fàtẹ́límọ̀tù jarọ̀ gbólóhùn jarọ̀ níbi example alákọ̀ọ́kọ́ yẹn tàdúlù ó ń dá lórí pé tó fi jẹ́ tàdúlù tí ò jẹ́ yàdúlù. tí ò jẹ́ um, yàdúlù kẹ́límà kẹ́límà tì kẹ́límà tó dára. pẹ̀lú kẹ́límà ni wọ́n ń fa sí ó ti yé wa báyìí. ó ń dá lórí alàlìjárì yìí ó ń dá lórí eré sísá àlìjárì yìí ní eré sísá fi zámani lẹ́dí mọ́dọ̀ kọ́bùlà dákà lómi ní àsìkò tó ti kọjá lọ síwájú ká tó máa sọ̀rọ̀ tó kọ́bùlà yẹn ó máa ń fún nǹkan tó bá tẹ̀lé ní kíni ò ní kẹ́ sọ̀rọ̀ ni ó ti yé báyìí ìdá lóòtú náà wíwà lókè ní zọ́rífù lòun zọ́rífù zaman ah, so kọ́bílà takalumi ó fún òun ní kíní yẹn ti ṣẹlẹ̀ síwájú ká tó sọ̀rọ̀ ajá ti sáré káwa tó mọ gífù report wàkẹ́lì náà tún wa kọfà tábà wo gbólóhùn wá kọfà náà tá a sọ pé wá kọfà rọ́jùlù fìlìmìtálì sàní níbi àpèjúwe ẹlẹ́ẹ̀kejì tẹ̀dúlù ai alkalima gbólóhùn yẹn ń dá lórí alàlùwùkúfì lórí dídúró ìzámanilẹ́rì mọ́dọ̀ lásìkò tó ti kọjá lọ qabla takallumi aidan síwájú ká tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan sí bákan náà wàhálùmẹ dára ó wá pọlọ bẹ́ẹ̀ ó pọlọ jàrá wàlìdáàlìkà látara àdí eléyìí àtàwọn àlàyé tá a ṣe yẹ o tùsámà wọn ò máa pe kúlù kẹlímà tí mínàlì kẹlímà ti ìkọ̀ọ̀kan náà àwọn gbólóhùn yìí wọn ò máa pe ní kíni o fíìlán mọ́ọ̀dìyàn fíìlì mọ́ọ̀dì ìyẹn ni kí ni o iṣẹ́ tó ti kọjá lọ wàkàtàlíkà mo ṣàkíyèsí kan bẹ́ẹ̀ ni finland mọ́dìyá nìyẹn ṣé mọ̀dọ́fù lè nìyẹn àbí. finland mọ́dìyá kíni kíni ni náà tí wàá mọ̀ ní òtún ni. ẹ náà tó fi gba fata ni mo mean. tó fi gba fata tùsámọ́ yìí ló fà á. tùsámọ́ ok náà sọ yẹ pé mọ̀dọ́fù lè nìyẹn. ẹ pé ó ti ó ti ó ti gbé àwọn tí kò mọ̀ pé yẹn náà ó ti gbé e síbẹ̀ ha, irú àwọn ọlọ́run gbọ́dọ̀ yé wa Arabic language ó fẹ́ jù gan ó fẹ́ jù gan irú ń sìn èmọ̀kì lápẹjù èmi ń tọ́jú sẹ̀ríà ń sìn sẹ̀ríà yẹn wò lè gbọ́ yé láì gbọ́ gbé eléyìí ń torí pé ìyẹn sẹ̀ríà gan ló nídìí ó fẹ́ kọ́ àdìsí o ó fẹ́ kọ́ sẹ̀ríà òun gan ló nídìí kó o mọ language dáadáa òsínbàbá là ń ṣe language yẹn kàn ló ń ṣeré mbẹ́ni sọ́ni wà lidhalika torí eléyìí tó sáàmà kullu kalimatin minal kalimat fi'lan madiyan wọ́n máa pè kọ̀ọ̀kan náà àwọn kẹ́límà yìí nípínlẹ̀ wọ́n máa pè ní fi'lu madi wa kadhalika jami'ul kalimat bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn gbólóhùn allati min hadha an-naw'i èyí tó jọrú eléyìí ẹ̀gbìn sìn kò pọ́sibù millions kò pọ́sibù kan mú gbogbo ẹ̀ wá gbogbo iṣẹ́ téèyàn ṣe tó ti eléyìí láàfi wá mọ wọn ẹni tí tẹ́yìn náà bá ti sọ tó bá ti jọ pé ọ̀rọ̀ yẹn ti lọ a bá sọ pé kọ́ọ̀lù àròsóòlù náà ṣé mọ́ dí ni àbí kì í ṣe mọ́ dí. mọ́ dí ni ó ti lọ mí ni o. báwo la ṣe mọ̀ torí pé ọ̀rọ̀ tá ànábì wulẹ̀ ti sọ yẹn ó ti sọ síwájú káwọn fẹ́ tó lọ kàdé. fẹ́nìtì tó bá ti jọ báyẹn kátàbà yálà sí àkọ́dà nípa àṣàlàyé dé ó ti yé wa báyẹn sí. ẹ wá mọ̀ wẹlé wọn àlìkọ́ ìdá òfin tá a fi mọ́ dé gbogbo àwọn ìdáǹpẹ ni ló fi jẹ́ kí wọ́n máa ń pe ìmọ̀ náwù ní ilmul qawaid ìmọ̀ pẹ̀lú òfin òfin ti bí everything tó fẹ́ sọ alikọ́rìndà dáhùn ẹ̀ ní kíni o alikọ̀wáìdù alikọ̀wáìdù àwọn òfin òfin tó dé níta sọ yìí wọ́n ní kíni o alifin lòlì máa di definition níta pé ní fílù máa di ẹ̀wọ̀n kan sìn ìmọ̀tọ́fà mọ̀tọ́fà ilẹ̀ yìí not wa man'ut sorry huwa kullu fi'lin òun náà ni gbogbo fíìlì kan gbogbo iṣẹ́ ìṣe kan yẹ̀dúlù ẹ̀wọ̀n sìn yẹ̀dúlù ń bì àdàdí tẹ̀dúlù lókè kí ni yẹ̀dúlù bì kí ló fa yẹ̀dúlù ń bì òní huwa huwa yẹ̀dúlù yá tẹ̀dúlù n tó ń kọ àwọn kan wà tẹ́ pé àwọn fẹ́ sọ mistake ni kí professor wa sọ fún pé pé náà wù fẹ́ ṣiṣẹ́ pẹ̀lú tó ti ń bọ̀ èèyàn lè kọ́ ọ̀rọ̀ fifty pages. naam. rárá sà kò ṣe é sà. ìyẹn lè kọ̀rọ̀ fifty pages kó wá jẹ́ pé ó ti kọ̀rọ̀ kan ní first page kó wá pé ọ̀rọ̀ tó kọ ní first page yẹn ó ní ìdí kó lọ fún kó fún ní nǹkan kan lọ́rọ̀ yẹn fi complete ó lè má fún kó máa rọ lọ bẹ́ẹ̀ kó lọ fún ní page ten ẹni tó ń ka tíra yẹn gbọ́dọ̀ mọ tẹ̀lé lọ ó sì kún kankan tí mò ń wá ń bì ó sì kù nǹkan kan tí mò ń wá ń bì ó sì kù nǹkan kan tí mò ń wá àwọn àwọn fóònù náà fi sọ pé kí ni o àwọn júmùlà méje kan wà fẹ́ pé dandan ni o gbọ́dọ̀ rí kejì ẹ̀ tó bá rí mọ́tàdá gbọ́dọ̀ rí kábàrù tó bá rí mọ̀dọ́f gbọ́dọ̀ rí mọ̀dọ́f eléyìí tó bá rí náàtù gbọ́dọ̀ rí mọ̀nàọ́t tó bá rí taukid gbọ́dọ̀ rí mọ̀akad ó pọ̀ bẹ́ẹ̀. tó fẹ́ pé kí ni o tí n bá wá rí sífà ní ìbẹ̀rẹ̀ paragraph kan ó lè jẹ́ pé hmm. sàlẹ̀ pátá àbí next page ni màá ti lọ rí mọ̀tòf àmọ́ èèyàn ti fara dé èèyàn ti máa den téèyàn bá bọ̀ yẹn sìn ẹ̀ pé sìn tí wọ́n sọ pé uwa kó lò fẹ́ lé tí wọ́n sọ pé tẹ̀dó lò àfa yóò da padà pé ẹ̀ ó dàkẹ́ ni yóò má rí yàn àwọn kankan máa dàbí mérekù fún yàn sẹ́ni tó dáfọ́jú dẹ́ pé ibi afọ́jú yẹn náà ti kọ́ tó sì mọ kinní yẹn tó ti mọ̀ sórí kẹ́ni tó wà lájú